نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 كثيرا ما تنقلب نقمة إذا أفاء العبد شكرها وكفى أحدكم بلاء في زماننا هذا أن يرزق الإناث فلا يدري ما يقدم في تربيتهن الدين أم الثقافة الحضارية التي لا تقف عند حد من حدود الله إلا أهدرته ومن جملة وصايا رسول الله صلى الله عليه وسلم لكم أيها الآباء أن أن أوصاكم بإعداد بناتكم لبيوت أزواجهن بما يحتجن إليه من علم الدين وتدبير المنازل أساسا ثم ما سواه إضافة إن أمكن ذلك ولم يكن فتنة لدينهن ثم أوصاكم حبيبكم صلى الله عليه وسلم أن إذا أتاكم من ترضونه من ترضون دينه وخلقه يسألكم الزواج بهن فزوجوهن محتسبين أجوركم عند الله سبحانه وتعالى لا لحسب ولا جاه ولا مال حقيقة ولا حكمة وإن أغلب ما أصيبت به المنازل هذه الأيام يا عباد الله بسبب إساءة تعاليم بناتنا ثم إساءة المقصد في تزويجهن ثم إساءة المعيار فأنا تحسن الثمار وإن تاريخ سلفكم حافل برجال استغنوا بالله فأغناهم الله عما سواه فجعلوا نكاح مولياتهم لوجه الله فلولا هذا يا إخوة الإيمان لما جعل رسول الله صلى الله عليه وسلم زينب الأسدية زوجة لزيد بن حارثة ولا فاطمة بنت قيس زوجة لابنه أسامة وقد اقتدى بهذا الهدي النبوي رجال شرفاء خطب إليهم ملوك فأبوا وفضلوا عليهم أمثال عباد الله عبد الله بن وداعة والمبارك أبي عبد الله بن المبارك ذلك العالم المشهور فأولئك آباء أحسن التربية وأحسن النية والمقصد في تزويج بناتهم فأحسن المعيار وحسن نتاج زواج بناتهم ببركة الله الحمد لله والصلاة والسلام على رسوله وأصحابه والتابعين لهم إلى يوم الدين عباد الله إن من مساوئ زماننا وأدلة بعد الناس عن شرع الله أنكم تحملون النساء من النفقة ما لم يحملهن الله حتى صارت إحداهن عوبة في يد الشيطان إذا لم توف ما حملت من قبل نفسها حملته زوجها حتى كدنا لا يجوزن مفرا من إهمال منازلهن لسد هذه الحاجات إلا أن يمتحن ذوي الأموال مهما جهلوا من دين الله فأعينوهم أيها الآباء على طاعة الله واطلبوا لهن رضوان الله واطلبوا بهن رضوان الله يكفكم الله ربكم ونسأل الله سبحانه وتعالى أن يثبت أقدامنا على طاعته وأن يرزقنا التوكل عليه في كل أمورنا وأن يرزقنا الرغبة إليه وألا يهيننا ولا يجعل ديننا أكبر همنا ولا مبلغ علمنا adúpẹ́ fún ọlọ́run ọba ọba àlékèọlá atọrọ ìkẹ́ ìgẹ̀ rẹ̀ fún aṣáájú ẹ̀dá òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ẹni tá a bẹ ọlọ́run ọba kó jẹ́ ká máa ṣẹ̀mí lórí orípa ẹ̀ bí títọ́ bá dé bá wa kó dé bá wa lórí orípa ẹ̀ ìgbéraga tí máa ṣẹ̀dá tí tí máa ní kànábì mu àsìkò rẹ̀ ti lọ ọlọ́ndàkùn májẹ̀ sí ìtàn ìfẹ́ sí wa lẹ́nìí ẹ̀rú fún ọlọ́run ìkẹ́ ọlọ́run ọba tó ju gbogbo ìyókù lọ lórí ẹnì wa òun náà ni ọ̀nà àmọ̀ wá síbi ẹ̀sìn Islam <clears throat> ẹ̀yin ìkẹ́ yìí ní gbogbo ìkẹ́ yòókù tó fi fẹ́ni tọ́lọ̀ ń bá ní kó mọ rírì ẹ̀ nínú tọ́lọ̀ ń wá fi kẹ́ wa òun náà ni àwọn ọmọ wa lọ́kùnrin àti lóbìnrin tó ṣe pé yàtọ̀ sí ládàá tọ́lọ̀ wọn bá ní a máa gbà látara iṣẹ́ táwa fúnra wa bá ṣe èyíkéyìí tá a bá fẹ̀sìn ọlọ́wọ́n ọba mọ̀ nínú wọn. tá a fi ń tọ́lọ́run ní ká wá ṣe láyé kọ́ ibikíbi tó bá wà tí ṣe bọ́lọ́run ọba ṣe fẹ́ ńlá ṣe fi jíṣẹ́ àwa tá a ṣẹ̀ kalẹ̀ a máa tara wọn gba commission èyí bá ní òní dàgbà wọn ọmọ tó yára kú nú àwọn ọmọ yín wọ́n ẹni ọlọ́run bá wá ní kó gbẹ̀ ìgbẹ́kóhùn náà bímọ láyé tí ò bá ní òjíṣẹ́ ńlá ní kó má bànú jẹ́ ó lọ́lọ́run ọba tọ́jú ọmọ alálùbáríkà dé fálùkìyàmà òjíṣẹ́ ńlá fi eléyìí kọ́ wa ká lè mọ̀ pé níní ọmọ fúnra ẹ̀ ìkẹ́kọ̀ọ́ ni ìkẹ́ ọlọ́run sì rèé béèyàn bá fi ṣọpẹ́ fọlọ́run ọba tó fi kẹ́ni àlékún dáadáa lèèyàn fi gbà ṣùgbọ́n kẹ́ẹ́ máa di ìbálẹ́jọ́ fúnni a máa dorí ibú fúnni bíyàn ò bá sọpẹ́ ẹ̀ bọ́lọ́hún ọba ṣe lóun fẹ́ gbà á. nípa báyìí mo kíra mi àtẹ̀yìn tó ń gbọ́ mi ń lọ wípé ẹ ṣọ́ra ẹ páyà ọlọ́run lára àwọn ọmọ yín pàápàá jùlọ àwọn ọmọ obìnrin tọ́lọ́run bá fi kẹ́ yín. ẹ fi ọpẹ́ ìkẹyìn fọlọ́run bẹ̀rẹ̀ láti bi pé tí wọ́n bá fúnni nírò wípé obìnrin lẹ́lẹ́hà tó bí ká má rojú gbàrò èyí ká tújú ká ká fi ìdùnnú àtayọ̀ ká fi pàdé ẹ̀ torí pé tó bá jẹ́ dáadáa áhùrọ̀ lèèyàn máa ń fi ọmọ wá láádá tó wà fún ohun kí kò yàtọ̀ fún láádá tó wà fún ohun tọmọbìnrin kí ládàá pa fẹ̀sìn kọ́mọkùnrin ó mọ rírì zaka ó mọ rírì hajj kò yàtọ̀ fún ládàá tọmọbìnrin náà ó gbà tóun náà bá mẹ́sìn ṣùgbọ́n gèdè pé ilé ayé lọ́pọ̀lọpọ̀ máa ń fi ọmọ wá ju alkiyama lọ òun ní máa fà á tẹ̀mí fi máa gbẹ̀kan tí wọ́n bá lóbìnrin lẹ bí ọlọ́run ọba kó wá dá wa lákọ lábo tó fẹ́ni tó wù ú lọ́kùnrin tó fẹ́ni tó wù ú lóbìnrin ó ní hikma òye ìmọ̀ àjùlọ tó yí gbogbo nǹkan pé tó jẹ́ pé níbàámu pẹ̀lú hikma ẹ̀ yìí ló máa fi fẹ́ni tó bá fẹ́ ní ní tó bá wù kò wá sí dáadáa kan. tọmọ ọkùnrin kan lè ṣe fún bàbá àbí ìyá láyé tọ́lọ́wọ́n ọba ò lè kọ pé nínú ọmọbìnrin karịa tí ó ṣerú ẹ̀ náà ẹni ọlọ́run bá lọ́mọ ní ó kọ́lé fún bó bá jẹ́ kìkìdá obìnrin ló bí yóò kúkú ẹni ọlọ́run bá ní òní kọ́lé kò ní ra mọ́tò tí ó fi ẹjọ́ ká gbà pé ìtọ́lọ́run bá ti fúnni náà ní tẹni ká wá tọ́ wọn fífún ọlọ́run ju gbogbo ohunkóhun lọ. ó tó ládánwò fún ni pé kọ́lọ́run ọba ó yan ọmọbìnrin tini torí pé gẹ́gẹ́ bí èrò wa a máa ń tọ́ wọn fúnlé onílé ni bọ́lọ́run ṣe kádàrá pé kìtìwọ́n rí lélẹ́yìí ṣùgbọ́n kí tọ́ wọn fúnlé onílé yìí ẹ̀sìn lọ́lọ́wọ́n bá pè é tẹ̀yìn bá mọ̀ lẹ́sìn ni wọ́n ṣe ní ẹ má rojú tọ́ wọn òjíṣẹ́ lásìlọ́láhùn aláìsẹ́lẹ́m ó lẹ́ni ẹlọ́run bá lọ́wọ́ láti ti ẹ̀ tó méjì inú àdánwò ìkan kan tó ní wọn dàdà ní òní rẹ ẹni ọlọ́run bá tún wá pa méjì pọ̀ fún tí ò wá rojú kò wá kanra kò kàn mí ó wá tọ́ nítorí ọlọ́run ó fà á lọ sí gbogbo ẹ̀ tí í ṣe lé ọkọ alálùbáríkà ó lọ́lọ́run ní kí n fún yín lérò wípé èmi àtúntọ̀hún á jọ fi èjìká kan èjìká wà jẹ́nà ni àwọn ọmọ yín pàápàá jùlọ àwọn ọmọbìnrin yín wọn kì í ṣe ń tá a fẹ́ kẹ́ ẹ fi máa wálé ayé alkiyama lọ́lọ́run fẹ́ ká tọmọ fún àdánwò tó wá jókòó ti gbogbo òbí tó bá bímọ pàápàá jùlọ ọmọbìnrin ní zamani wa yìí òun ni pé èyí ó máa wá ṣe mọ̀ ẹ̀mí ó máa lọ yóò máa bọ̀ lórí pé èwo là á tì síwájú fún wọn ẹ̀kọ́ tayé ni àbẹ́kọ̀ tibi tá a padà sí ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ tayé sì rèé gẹ́gẹ́ bọ́lọ́run ṣe ní kó dà ń sìn yín kò fi nǹkan kan mọ́ ní nínú tọlọ́run àti tòjíṣẹ́ ẹ̀ ó fi bí yìí mọ́ni bí ìgbà tá à ní lọ mọ́ni ó fi pàtàkì dúníà mọ́ni bí ìgbà tá a bá ní ẹni bá ti mí ìfì ẹ̀ ń bí ó mí ìfì ẹ̀ gbé ẹni ọlọ́run bá ṣàánú nìkan ní ò lè ronú síbi tọ́lọ́run fẹ́ kí mùsùlùmí ó ronú sí ẹ̀kọ́ yìí gba òógùn ó náni lówó ó náni lásìkò débi pé bóbi ò bá mọ tí ń ṣe wàláhì ọmọbìnrin ó máa wọlé ọkọ kò sì ní mọ bí wọ́n ṣe ń wẹ ẹ̀jẹ̀ haila lára kò ní mọ̀rún kí ẹ má wulẹ̀ béèrè pé bọ́kọ bá kọ́ báwo ni wọ́n ṣe ń ṣopó ìkankan ò ní yé nú eléyìí torí pé eré tí gbogbo ayé ń sá làwa náà ó máa sá pé a ọmọ ẹni ká fún ní sound education sound education lọ́dọ̀ tí ọ̀tọ̀ in tọ́lọ́wọ́ bá ran yín wá ṣe ló yẹ kó júwe kí ni education tó yẹ kó gbà wájú. oríṣi ọlọ́run awárí nínú àwọn àsọsílẹ̀ òjíṣẹ́ ńlá nínú ẹ̀kọ́ oníyebíye tó fi ìgbésẹ̀ ayé tiẹ̀ àtàwọn sàhábà ẹ̀kọ́ wa ohun tó júwe wípé àkọ́kọ́ ẹ̀kọ́ ta láti kọ́ àwọn ọmọ wa òun lẹ̀kọ́ kí lọ́lọ́run ní ká wá ṣe láyé bó ṣe wà fọmọ ọkùnrin náà lélẹ́yìí ṣùgbọ́n kí ló múni máa sọ fọmọ obìnrin ni pé àkókò táwọn ní láti wà nílé òbí òtó nǹkan bọ́mọ bá ti ń kọjá twenty five ìdààmú ti ń báwọ òbí náà ìyẹn òbí tọ́lọ́run bá ní kó mọ ti ń ṣe o tí ń bá ti ń wọ thirty ó ti di pé àwa la máa bẹ̀bẹ̀ ọkọ fún un òbí tí ò bá wá fẹ́ kórí báyìí tó fẹ́ kọ́mọ ó tètè gúnlẹ̀ sáàyè tiẹ̀ bí iṣẹ́ ń ro pé a fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ gbàlódé <clears throat> tí òfin dẹni à ń fọwọ́ rọ́fẹ́yìn bẹ́ẹ̀ náà ni ó máa ro bá ṣe fi ojúlówó ẹ̀sìn ọlọ́run ọba mọ́ ẹ̀kọ́ ilé ọkọ tó fi jẹ́ pé ọ́fíìsì àkọ́kọ́ tọ́lọ́run ọba yàn fún tó ṣe pé tó bá ti fèèlì ń bẹ̀ gbogbo ibi ló ti fèèlì ẹ̀kọ́ ilé ọkọ yìí a máa wo báwo la ṣe fẹ́ dì mẹ́rù fún ó làwọn àfáàfin ní àfẹ́kálẹ̀ ọmọbìnrin wa lára kọjá bó ṣe yẹ kí wọ́n tó wọlé ọkọ lóòótọ́ ó tiẹ̀ jẹ́ pé ìfọkúsọ ọ̀rọ̀ ni nípa ọmọ obìnrin ò gbọ́dọ̀ ṣe nǹkan oṣù méjì lé bàbá ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá kọ́ ṣùgbọ́n kò fẹ́ ká lọ́ wọn lára ìlọ́ra ìlọ́lára pa ń fi wọ́n wáyé bàbá wa yára kọ́ wọn lẹ́kọ̀ọ́ ojúlówó ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ má kọ́ wọn òun náà lẹ́kọ́ tó ní í ṣe pẹ̀lú àkọ́kọ́ iṣẹ́ tọ́lọ́wọ́n bá yàn fún wọn pé kí wọ́n jẹ́ ìyá fọmọ wa kí wọ́n jẹ́ aya fáwa ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ibi tọ́lọ́wọ́n bá níbẹ̀ ni kí wọ́n ti lóun tó kù ní ògbésí ayé wọn tí wọ́n bá kúrò nílé bàbá wọn. àwa rí i pé nínú fìtínà tọ́ṣetánì bẹ́sáyẹ́ǹsì òun ni pé ẹ̀kọ́ ọ̀gbàlódé tẹ́nìkan ò bẹ́ lọ́hùn kọ́mọ tòun náà ó pò fún ẹ̀ pé kó má ní ó ti wá jàrábà ẹ̀mí gbogbo wa débi pé yìí tó pọ̀jù mú àwọn ọmọbìnrin tí wọ́n wọlé ọkọ yìí wàláhì lẹ́yìn pé wọ́n ń jẹ́ orúkọ mùsùlùmí nǹkan kan ò fẹ́ yé wọn nú ẹ̀sìn ọlọ́run ọba torí pé kí ni wọn ò ráyè kọ àkókò yìí ò tó rárá tá a bá fi ọdún tọmọbìnrin ó fi kẹ́kọ̀ọ́ gbàlódé ó kéré jù kó tó gba dìgírì tó bá ń tòó bí gọ́ọ̀mẹ̀ntì ṣe tó fúnra ẹ̀ kò ní lò dé ní ọdún mẹ́rìndínlógún kó tó gba dìgírì tá a bá ṣe ọdún mẹ́rìndínlógún yìí tá a bá ṣe mọ́ ohun tí ó tó kó tó lè wọ primary school á rí i pé n tó kù fún tó bá tiẹ̀ kù nǹkan kan rárá rárá kò tó kọ ní nǹkan kan mọ́ tí ó fi gúnlẹ̀ sílé ọkọ ìyẹn tí ò bá kọsẹ̀ lọ́nà tí jàǹbá ti wà ẹ̀ kò bá sì rí result ere yi tá a wá ń sá kì í jẹ́ kóbi kan ti rò pé àwọn kùnà ojúṣe àwọn tí wọn ọmọ wọn bá ń wọlé ọkọ tí wọn ò mọlé ọkọ tọ́jú tí wọn ò mọ kí ni haila báwo là á ṣe wẹ̀ bóbìnrin bá kú nínú fámìlì wọn wọn ò lè dáwẹ̀ kí lẹ́jẹ̀ bímọ ọjọ́ mélòó la fi ń ṣe bọ́kọ bá ní mo kọ̀ ẹ́ ìgbà wo là ń bẹ̀rẹ̀ ìgbà wo ni rídà parí gbogbo eléyìí àwọn ò mọ́ òbí náà ò sì ran bí ń ṣe ń gba dìgírì tí ń sáàbù tán eré epo tó lọ gba fún masters ní gbogbo yín lé ẹ̀yin òbí ẹ dákun ẹ páyọ̀ ọlọ́run lára àwọn ọmọ wọ̀nyí. ibadallah kì í ṣe ẹ̀kọ́ wọn nìkan la fi kùnà a tún kùnà níbi àníyàn tọ́lọ́wọ́n ọba àtòjíṣẹ́ fi kọ́ wa pé ní ká fi fi wọ́n lọ́kọ ẹ̀kọ́ wọ́ wá láti ilé àníyàn tá a tún máa ń wá ń dà nígbà tá a bá fẹ́ fi wọ́n sọ́kọ ìyẹn tó jẹ́ aboríṣi kejì táníyàn tá a sì fi ń fi ọmọbìnrin lọ́kọ bá ti wọ́ ó di dandan òṣùwọ̀n tá a fi mọrú ẹni tó yẹ ká fi fún náà gbọ́dọ̀ wọ́ ni nígbà tẹ́kọ̀ọ́ wá wọ́ àníyàn márèèjì wọ́ òṣùwọ̀n rú ọkọ tá a fẹ́ yàn fún wọ́ irú dáadáa wo la wá ń retí kó jáde látara ru márèèjì yìí báwo la ṣe rò pé wọ́n àwùjọ táwọn ọmọbìnrin bíi eléyìí bá pọ̀ sí báwo la ṣe rò pé wọ́n rí i. ẹrú fi ọlọ́run nínú ìmọ̀ràn tá ànábì fi ilẹ̀ fún yín òun ni pé lẹ́yìn tẹ́ ẹ bá tọ́ àwọn ọmọbìnrin yín nítọ́ tọ́lọ́run ọba pa láṣẹ pé ńlá àkọ́kọ́ bí yín ẹ̀sìn ọlọ́run kí ló ń láti mọ̀ nínú tóbìnrin ò gbọ́dọ̀ má fi tọ́jú ilé ọkọ láǹfààní kó wá kọ́kọ́ tìgbàlódé débi téèyàn ń kọ́ dé bá yọ fún un lópin ìgbà tí ò bá ti ní jẹ́ fitna fẹ́fin ẹ̀ wàláhì dáadáa ni àwa náà sì bẹ lọ́hùn pé kọ́mọ ẹnìkan ń wá yìí kó pàdánù ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn ẹ̀kọ́ méjèèjì yìí wá jọ wọ̀yá àjà àsìkò tó ìkan láti yàgò fún kan gbogbo ẹnu mo fi fọ́ ó fihàn fún yín kọmọbìnrin yóò má ma áábí bí kó mọ kíra ọlọ́run kó mọ súnà òjíṣẹ́ ọlọ́run kó mọ ohun tọ́lọ́run fẹ́ kó fi tolé ọkọ ẹ̀ wàláhì ó pàṣẹ déwájú ọlọ́run kódà tí wọ́n bá ní lítírèsì ni jòyí tí gbogbo wa wá wà mọ́yà pé ó tì í lójú kọmọbìnrin yóò má ní dìgírì lọ́wọ́ tó bá ní dìgírì náà tán ń nínú tẹ́nìkan máa retí pé kíyàwó òun fi rí ìyọnu òun kó fi bá ìyọnu ọlọ́run pàdé èyí tó pọ̀ jù nínú àwọn ọmọbìnrin wa wò wá mọ̀ ẹni tí ń bá ń jókòó dáfọ́rọ̀ ọlọ́kọláya ni tí mò ń sọ yóò máa yé àárín mi tí ó takú lórí tí kì í ṣe ẹ̀tọ́ nípa pé kí ni kò mọ kílẹ̀ tọ́ kí ni yìí ta ló fi kọ́ nígbà tásìkò kó kéwòn òfin fún un oríṣi ọlọ́run ànábì wa ní tẹ́ bá wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó tọ́ ìgbàkígbà táwọn tó páyọ̀ ọlọ́run bá ti wá tọrọ wọn ẹ má lọ fífi wọn lọ́kọ ẹ má lọ lára tẹ́ bá ti rí nǹkan méjì nínú dáadáa tí ò gbọdọ̀ má sí lára ọkùnrin tó wá tọrọ àwọn ọmọbìnrin yìí ó ní pẹ́sì ẹ bá yanjú tíwàá rẹ̀ sì dáa ànábì lo gbólóhùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìkan ẹ̀sìn ìkan ìwà láti jẹ́ kó yẹ yín pé ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ nìwà bó tiẹ̀ jẹ́ pé méjèèjì ń kúnra wọn lọ́wọ́ ni ẹ̀yin yorùbá lẹ́ni kò sí nǹkan tó ń jẹ́ sìn ẹni wà lẹ̀sìn ẹni ìwé ẹ bá ti dáa bódà bí ò bá mọ bí tọrọ ọlọ́run dojúkọ bẹ́ẹ̀ ni ẹni ó dáa jọ ẹni bá kéwú tí ò níwà lọ àwa náà gbà pé èèyàn ò gbọdọ̀ kéwú kó má níwà ṣùgbọ́n ká wá ta ẹ̀fín ńpa ká ní kò tó nǹkan ìwẹ ẹni la fẹ́ wò ó múra dá kò múra dá kò tó nǹkan kígbà àyàwó ṣáàtì mọ́ ẹni ọlọ́run ní kó wá ju ẹ̀sìn fún wa wàláì bó ṣe fi jíṣẹ́ kọ́ yìí ànábì wa ni tí méjèèjì bá ti wá pé sọ́kùnrin lára ó níwà ó sì lẹ́sìn ó ní ẹ máa ṣe kíá láti fọmọ fún wọn òjíṣẹ́ ńlá ò gbàgbé pé nǹkan méjì yìí péré kọ́lé yàn fi ń ṣọkọ obìnrin kò gbàgbé pé ọmọ ọlọ́mọ tá a fẹ́ jẹun ọkọ ìyàwó láti lè fowó ọbẹ̀ lẹ̀ wà láì kò gbàgbé kò gbàgbé wípé kọkùnrin ó ní owú lórí ìyàwó ara dáadáa ni bẹ́ẹ̀ nìkan bá tiẹ̀ fẹ́ tasára alẹ́ ẹni ń ṣe tí ò yẹ kọkùnrin ó lè dìde pé òun ó dáàbò bò kò gbàgbé ṣùgbọ́n kò wá ká pé kọkùnrin ó jákè ká mọ́ májẹ̀mú ìdí ni pé méjì yìí ló jẹ́ pé kí ò bá sí lára ẹnikẹ́ni tá a bá ní kò sí dáadáa kan lára ẹ̀ kì í ṣàfọ̀gùn ṣùgbọ́n tí méjì yìí bá wà lára ẹ̀ gbogbo tí ń jẹ́ dáadáa yòókù added advantage ni àlékún dáadáa ni méjì yìí la wá rí pé tó pọ̀ jù nínú òbí lásìkò táwa yóò kà kún nǹkan kọ́kùnrin lẹ́sìn kó léwà èyí tó pọ̀ ní òbí òtẹ ẹ̀rán wọ̀nyí èyí tó ga jù lórí ẹ̀mí wọn náà ni pé ibo ló ti ń ṣiṣẹ́ èló ló ń wọlé fún un lóṣooṣù ẹrúfẹ́ lọ́run tí ìdè kọ́ nítorí hasab pé a fẹ́ báwọn ìdílé olókìkí a fẹ́ báwọn tán títí wa ni pé rárá kí ni wọ́n ní lọ́wọ́. islam àtàwọn tọ́lọ́wọ́n bá fi jíṣẹ́ islam tó fi wá dórí tiwa yìí sì rèé ó kú fún àwọn tí wọ́n pé lórí tí wọ́n pé lẹ́sìn tí wọ́n gbára lé ọlọ́wọ́n ọba pé ọlọ́wọ́n ọba ní yó ni ẹni ọlọ́wọ́n ò bá yó kò sí nǹkan kan táwọn kan mú bọ̀ tó lè yó ìtàn islam júwe àwọn akọni akọni abiyẹ̀dá tí wọ́n fi iṣẹ́ òjíṣẹ́ ńlá ṣàwòkọ́ṣe nígbà táwọn fẹ́ fi àwọn ọmọ obìnrin wọn lọ́kọ wọ́n kọ́ wọn ní tó yẹ kí wọ́n kọ́ wọn àwọn tí wọ́n yóò rí pẹ́ẹ́lú léyìí ò gbọ́dọ̀ lọ àwọn wá wò wọ́n láwò mọ́jú pé ọmọ tí wá da jẹntì fẹ́rù wọn lọ torí pé kí ni ohun tí wọ́n fi ṣe mìíyàr òṣùwọ̀n wọ́n fi ń dá ọkùnrin mọ̀ wọ́n fi òjíṣẹ́ ńlá kò ṣe kí sì lòjíṣẹ́ ńlá fi kọ́ wa ó fi kọ́ wa pé ẹni tí ò bá mẹ̀sìn ọlọ́run tí kì í sì ṣe pé ń ṣojú kòkòrò pé kóun mọ̀ ọ́ nípa jíjókòó táwọn tó mọ̀ ọ́ á ń jíwèrè jẹ́ ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ òjíṣẹ́ ńlá ò ní fi irú Zainab bíntì Jahash tó jẹ́ ọmọ àǹtí ẹ̀ tí baba ńlá pa òun pẹ̀lú ẹ̀pọ̀ torí pé bẹ́yìn ó bá jẹ́ abiyì àkọ́kọ́ abiyì náà lẹ́ni ọlọ́run bá ní kó gba islam tó tó wá jọmọ bẹ̀lú hashim ibi tí ọlọ́run bá tó zainab sí nínú iyì ó gba púpọ̀ kọjá káwá nírú ẹ̀ lànàbí wà ní kó máa wá fẹ́ zaid ọmọ harifa tó jẹ́ pé ẹrú tànàbí túlẹ̀ ni ṣùgbọ́n òjíṣẹ́ ńlá fẹ́ kó yé wa wípé ohun táwa fi ń wọ́n lẹ́yìn ìta bá ti gba islam ó yàtọ̀ gbogbo ẹni tọ́lọ́run bá ti fún lágbẹ̀yìn islam òṣùwọ̀n ẹ gbọ́dọ̀ yàtọ̀ fi tayé àfi tóun náà bá fẹ́ yẹ̀yẹ́ ẹni tó ń pè ní islam tóun gbà. òjíṣẹ́ láwa fi zainab fún zaid ṣùgbọ́n nínú ètò ọlọ́run ọba ọlọ́run ò kọ pé kí yìgì wọn last ju bí ọdún kan lọ káwá lè mọ̀ pé kì í ṣe àṣìṣe kò sípò nígbà tí ọmọ zayd tó jẹ́ òfáàmà náà tó fẹ́ fẹ́yàwó abiyì nípa tìbí nípa tìran tí yìí tiẹ̀ tó ju ti òfáàmà lọ lànàbì tó so òun pẹ̀lú ẹ̀pọ̀ ìgbà tí fatima binti Qaisi dé tó lòun wọkọ àwọn ẹni méjì tó jẹ́ pé tá a bá fẹ́ fi tìran tọ́lá tó ni ó yẹ kí fatima ó tọ́ fi wọn ju òfáàmà lọ àwọn ni fatima bint qais sọ fún jíṣẹ́ ńlá pé wọ́n dànù kọ̀ wọn ó ní ìkíní kejì wọn gbàgbé wọn lọ́ọ́ fẹ́ usama ọmọ zayd ọmọ ẹrú tá a túlẹ̀ fatima wa ń fi yangàn nínú àkọọ́lẹ̀ wọ́n ló ní obìnrin mélòó ló ṣoríire rírílé ọkọ tó dáa dé síbí òun tòun ti pé kálíkà ọlọ́run lásán lásán ló fẹ́ ṣùgbọ́n nígbà tó jẹ́ pé òjíṣẹ́ ńlá wo ń tọ́lọ́run ọba fẹ́ ká wò bàbá fọmọ lọ́pọ̀ níjọ́ tó ń fún nímọ̀ràn òun náà sì juwọ́ lẹ̀ fọlọ́run àtòjíṣẹ́ ńlá ó gbà ilé ọkọ wa jẹ́ ààyè ayọ̀ fún ó wá ń jẹ́ àlìjẹ́nà síwájú àlìjẹ́nà bó ṣe yẹ kó rí fáwọn ọmọ yín rèé tẹ́yìn náà bá to ẹ̀sìn ọlọ́run ọba síwájú tẹ́ ẹ̀ bá tò sẹ́yìn nínú àwọn tó wá dé lẹ́yìn àwọn sọ̀hábà a rí nínú àwọn tábìrì àwọn tó jẹ́ pé kì í ṣe pé wọ́n sọ kùránì kalẹ̀ lójú tiwọn tá a bá ní tiwọn nìyẹn àwọn náà bá tàn yòróbì èmi àtẹ̀yẹnu. a rí Sa'id ibn Musayyib tó jẹ́ pé odidi ọba àlú ti wá tọrọ ọmọ ẹ̀ tó ní kò fún yín bẹ́yìn bá gbọ́ pé ọlọ́lá kan ìjòyè kan fẹ́ fọ́mọ yín ẹ̀ tí ẹ̀kọ́ pẹ́ lọ máa rá bàbá ń wájú ẹ̀ pé káṣà lè bá wọn tán odidi ọba àlú ó dàbí pé marwan ibn al-hakam abdullah ibn marwan abdulmalik ibn marwan ló wà lórí khalifa ńgbà náà ọmọ tiẹ̀ wá ní ìdìyàwó ó sì gbúrò ọmọ saheed sí dáadáa pé wọ́n kọ lẹ́sìn ó mọ gbogbo ohun tóbìnrin fi ṣoríire lé ọkọ ó wá lọ tọrọ ẹ̀ ṣùgbọ́n gbà tó jẹ́ pé ní àfa yìí ké ó gbàgbọ́ bórí ẹ̀mí ó ní rárá irú wọn kọ́ lórí wàá fún lọ́mọ kódà wọ́n ní ọba tá ń sọ yìí dẹ́kun mọ́ fẹ̀rí débi pé wọ́n nà níbi ọgọ́rùn-ún búlálà lórí ẹ̀sùn tí kìí ṣe tiẹ̀ láti fi ẹ̀dùn ọkàn ẹ̀ hàn pé ṣéwu wa ní tọrọ ọmọ tẹ́ẹ̀mì òfì kí sì ni ẹrú ọlọ́run yìí wò ni pé ẹ̀sìn ìwà lànàbì ni kò yanjú lára ẹni tá a fẹ́ fún lọ́mọ eléyìí lè máa kọ̀ńtróòlù millions ó lè máa já láṣẹ lóòótọ́ nǹkan méjì yìí kò ní tó fọmọ tiwa tá a fẹ́ fi fún un làwọn àfáàfin ń mọ́ wa létí wọ́n ní ká àtìdín tẹ́sí ẹni tó fẹ́ fẹ́ ọmọ ẹni kó dáa tó tọmọ ẹni ó sọ̀rọ̀ yàn kó dáa ju tọmọ ẹni lọ la fẹ́ torí pé ọkọ la fẹ́ kó jẹ́ imam fọmọ tó bá fẹ́ níyàwó ṣùgbọ́n mẹ́ni wá mẹ́sìn àwa ń fi ojú kòkòrò owó àwa ń fi ń sọmọ síbi tí ò yẹ ká sọ sí èèyàn yẹpẹrẹ gbogbo ohun tó lòun pè lẹ́sìn kì í ṣe ibnu mubarak àfa àgbà ni lágbo àwọn oní hadith èèyàn ò ní dárúkọ ẹ̀ lẹ́ẹ̀mejì tí wọ́n fi mọ́ wọ́n ní bàbá ẹ̀ almubarak lébùrà ló jẹ́ lọ́gbà èso ẹnìkan olówó kan ló kọ ọgbà èso sílẹ̀ ó wá gba àwọn lébùrà ó wá lọ́mọbìnrin tóun náà fẹ̀sìn àtiwà kọ́ tó ń retí pé kóun rẹ̀ ní ire fún ẹni tó wá jẹ́ ọ̀gá almubarak wọ́n ní ó ní ìdí èso kan nú ọgbà èso ẹ̀ níjọ́ kan ló wá pe ọkùnrin yìí pé kó bá òun ká roman èso kan tó fẹ́ dàbí ọ̀sán ni nígbà tí arákùnrin yìí máa kadé ó kan lẹ́nu ọ̀gá ọ̀gá ní kó padà lọ wá mi ó lé léyìí kan ó pààrà bí ẹ̀ẹ̀mẹta èyí tó kan yìí náà ló mú wá ọ̀gá wa bínú pé kí ló ṣe o dáyé tó dùnmọ̀ yàtọ̀ sí èyí kan ni ebe ilẹ̀ wà nù ọgbà yìí ó yẹ kó mọgi tó fẹ́ yàtọ̀ sí èyí kan arákùnrin yìí wá dáhùn pé ọ̀gá òun ò lé mọ́ nígbà tó tọ̀ wù rí ọ̀gá yìí wá ní ṣe ni ò tọ̀ wù rí ó ní bẹ́ẹ̀ ni ó nígbà tó jẹ́ pé ẹni ká máa mójútó ni ẹni ká máa mú eléyìí wá jọ ọ̀gá Al-Mubarak lójú pé àá ah, fóòtọ́ ah, leléyìí wọ́n ló wá gbé àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ wọn ní wàláhì bó ṣe rí náà nìyẹn ó wá wò pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ó dàbí pélé yìí parí ọlọ́run ọmọbìnrin tóun mú tóun fẹ́ tóun wọ́kọ rẹ fún kó tiẹ̀ fóun nímọ̀ràn irú ẹni tóun lè fi fún ó lè má ní lánìyàn pé ọmọkùnrin lòun fẹ́ fọmọ fún ṣùgbọ́n ó dàbí pé ọ̀páyọ ọlọ́run ó ní dákun mo lọ́mọbìnrin tí mo fẹ́ fi lọ́kọ àwọn wo ni kí n fi fún nínú àwọn tó mọ̀ ní ìlú yìí arákùnrin wa ń dáhùn ó ní tá a bá fẹ́ wo pé àwọn kan ni wọ́n kìdílé olókìkí àwọn ìdílé tó halẹ̀ tá a bá fẹ́ wò yẹn fífẹ́ ọmọ a máa jọ àwọn ará jahiliya àwọn lárúbáwá ìgbà kí islam ó tó délé ayé. ta bá fẹ́ wo pé ah, àwọn kan ló lówó ta rò pé wọ́n lè tọ́jú wa nítọ́tẹ́ yìí tó pọ̀ jù ní òbí náà máa ń tọrọ pé kó má sí ó ní ta bá to eléyìí síwájú a máa fi jọ àwọn yahood àwọn yahudi ni ò mọ nǹkan kan lẹ́yìn owó ó ní a máa jọ àwọn nasara ó tá lè fi jọ àwọn tọ́lọ́hún fẹ́ kájọ náà ni pé ká wo ẹ̀sìn wọ́n lọ́gàá yìí wá wò pé àmánà nìkan la rò pé ó ní làákàyè léyìí pé ó wá lóun yọ̀ǹda ọmọbìnrin yìí fún un ọmọbìnrin ọjọ́ náà òun ni ìbáṣepọ̀ wọn àtọ́pọ̀ ẹ̀sìn ìṣòro tó bí abdullah ibn mubarak àgbà nù àwọn oníhadith àwọn àfa wa ni lópin ìgbà táníyàn tá fi ń tẹ́lẹ̀ ò bá ti jọ orú eléyìí pàápàá jùlọ tẹ́kọ̀ọ́ta tó ń kọ́ wọn tí ò tó jọ ohun tó yẹ kó jọ bẹ́ẹ̀ bá fún àwọn ọmọbìnrin yín lọ́kọ kìí ṣèpè ẹ̀ lè nífẹ̀ẹ́ mi wàláhì ọ̀pọ̀ òbí sì máa ń fè pé ọmọ òun lọ́kọ àwọn ò mi ẹni tó kàn ló mọ̀ àwọn àfáà tí wọ́n ń tẹ́jọ́ wá bá ń gbogbo ìgbà mọ̀ wípé ọ̀pọ̀ ló fọmọ lọ́kọ èyí tó ṣojú kòkòrò ẹ̀ lánàá ó ti ṣá gbówó ọ̀hún bá tiẹ̀ wá ń bẹ̀ ṣówó láyọ̀ ni owó ní dùnú kéyìí ó páyọ̀ ọlọ́run kó mẹ́sìn tó bá jẹ́ yàrá kan ní ń lò ó lè fún ọmọ yín ní dùnú tí ò sí ní pálásì olówó àlówó ò dá o tó bá jẹ́ pé àlékún ni lórí ẹ̀sìn àtiwà kò sí láìpé ń bẹ̀ ṣùgbọ́n ká wá láàrín sí àárán wà tó bá ti kó páńdukú lọ́wọ́ ọmọ ti tọ́ sí i táwa ò bá fi eléyìí yàtọ̀ sáwọn tá à ń bá ló gbà á jẹ́ pé gbogbo kẹ́límà tá à ń pè gbogbo pa nífẹ̀ẹ́ ànábì afẹ́jọ́ tá à ń fa ahọ́n wa sọ orí ahọ́n náà ló mọ ẹni títí ẹ bá sì mọ lórí ahọ́n á ọ̀rọ̀ ẹ ṣòro wájú ọlọ́run ọlọ́run má jọ ọ̀rọ̀ wò ṣòro oríṣi ọlọ́run mo bẹ̀ wá wípé nínú àwọn ìṣẹ̀dálẹ̀ wa ńlẹ̀ yorùbá àwọn kọ̀ọ̀kan tọ́pọ̀ súnmọ́ òjíṣẹ́ ńlá ń fi ń yé mi wípé ó yẹ ká pẹ́ sílẹ̀ a gbọ́dọ̀ pàtàkì ìṣẹ̀dálẹ̀ wa débi káwá tó lékè súnmọ́ aṣíwájú ẹ̀dá lékè àṣẹ ọlọ́run nínú ń tá a mọ̀ níṣe nílẹ̀ yorùbá ni pé tá a bá ti fọmọ lọ́kọ gbogbo ijọ́ tí bùkátà bá ti ń yọjú nínú ẹbí a máa pín ìnáwó fáwọn ọmọ ni àwa gbọ́gbọ́n pé ká má pín ìnáwó kan ọmọ obìnrin nílé ọkọ ẹ̀ tó bá wà á pè fún un tó bá jẹ́ fifty thousand tiramọ́tà kó náà fi ránṣẹ́ àwọn àfààní kan ran yín létí wọ́n lọ́mọ obìnrin yín lé ọkọ ẹ̀ ọlọ́run ní kọ́kọ́ ó bá gbé ẹrù ni torí pé òun fúnra ẹ̀ ọ̀lẹ ni tẹ́ ẹ bá ti ń pín bùkátà lágboolé pé fi fifty thousand ti rámọ́tà ránṣẹ́ pé kóun náà sẹ́ǹdì ẹ̀ lóòótọ́ o ọlọ́run a máa kẹ́ obìnrin míì tó jẹ́ pé bùkátà tọkùnrin gbé lágbètì òun gan lè máa gbé ṣùgbọ́n yìí tó dá wa lójú ni pé àwọn bùkátà tá à ń pín kàn wọ́n lé ọkọ̀ yìí lọ́pọ̀ ìgbà ó wà nínú tí máa jẹ́ káwọn náà rò pé jíjókòó sílé ọkọ̀ ní zamani yìí òṣì ọ̀rọ̀ ni torí pé ìmí nínú wọn bó bá gbé tí ò rí gbé á dìrò ọkọ inú náà ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀ òbí táwọn náà bá ti fẹ́ fọmọ lọ́pọ̀ àwọn náà ti ń ṣí ta aláṣẹwọ́ sínú wọn pa fẹ́ ṣènáwó tí ó lè máa so màálù kalẹ̀ èyí tó bá lè ṣe léyìí ló tọ́ máa ń fẹ́ lójú tìyín abẹ̀wá nítorí tọlọ́run ọlọ́run yanṣẹ́ fọkùnrin ó yanṣẹ́ fún obìnrin ó yan bùkátà fọkùnrin pé kó gbọ́ lórí ìyàwó ẹni ọlọ́run bá fún ní ọmọbìnrin àdánwò ni ṣùgbọ́n àdánwò dáadáa ni kọ́lọ́n ṣá ọmọbìnrin wa fún wa èyí tá a bá ti wà lọ sílé ọkọ ẹ ẹ dákun bùkátà agboolé ẹ má jẹ́ ká máa dìrù wọ́n mọ́ èyí tó pọ̀ nínú àwọn tá à ń rí lójú rí lóṣòdì tí ń pàtẹ́ síbẹ̀ irú àwọn nǹkan báyìí àti pé àìtọ́jú wọn látọwọ́ àwọn ọkọ bùkátà yìí kó ń tó lé ọ̀pọ̀lọpọ̀ obìnrin síta básìkò ó bá yí yóò yí lọ wájú ni kì í yí lọ sẹ́yìn ṣùgbọ́n àwa mùsùlùmí a kì í yí sí ibi tásìkò bá fẹ́ yí sí ibi ọlọ́run ọba lòun fẹ́ bá wa ni ká máa wà ń gbogbo ọba abẹ́ ọlọ́run ọba gbogbo ibi tó lè wù kí zamani yí sí ọlọ́run má dojú ọ̀rọ̀ wa rú ọlọ́run já lè máa rántí ẹni táwa fẹ́ jọ ẹni tọ́lọ́run ní ká fẹ́ jọ táyé bá ń ya wèrè má jẹ́ àbá yàá àfẹ́ ṣe tiwa lọ́tọ̀ kì í ṣọ̀rọ̀ mùsùlùmí a gbọ́dọ̀ ṣe tiwa ní ìyapa sí báṣáájú ẹ̀dá ṣe ní kó jẹ́ abẹ́ ọlọ́run ọba ibi tọrọ wa ti wọ ọ̀nà tó jìn ní ọlọ́run máṣá ìkún wa lọ́wọ́ láti tòtò abẹ́ ẹnìkọ̀ọ̀kan wa pé ká sapá ká tó àníyàn ṣe kọ́lọ́run ọba náà lè kún wa lọ́wọ́ a fi àkókò yìí bẹ ọlọ́run ọba gbogbo ẹni tó ní ọmọbìnrin nínú ọlọ́run dákun má ṣe àwọn ọmọbìnrin ilé ìbú fún wa ẹ̀dá kan ò gbọ́dọ̀ fọwọ́ sí àpérè mọ́tọ́ àti kọ́lọ̀ ń bá ní tọ́ wọn ó sì bá ní wù àwọn sí ilé alálùbáríkà gbogbo ẹni tí ó bá wa tọrọ ọmọ lọ́wọ́ wa abẹ́ ọlọ́wọ́n ọba dákun má ṣàìṣẹ́ wọn lẹ́ni eré àwọn ọmọ wa wọ̀nyí ó tọ́ sí ọmọ tó fi jẹ́ pé tó bá wà láàyè ẹ̀ á máa gba ńlá dá ọlọ́run dákun má kẹ́nìkọ̀ọ̀kan ọmọ wa. ti ọlọ́run dákun kó ṣàmójúkò fún gbogbo láìfi wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk qumul lis-salah.